وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيا يوم ياوا nínú Islam pàápàá jùlọ ẹ̀yin tí adájú ọ̀rọ̀ yìí kọ òun náà ni ẹ̀yin tí ẹ fẹ́ ṣe hajj fún Ọlọ́run ọba gẹ́gẹ́ bí Ọlọ́run ọba lékẹ́lá ṣe ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí àti gbogbo mùsùlùmí lápapọ̀ a kí wa pẹ̀lú kíkí tí ọlọ́run bá lékẹ́ lásàlẹ́sà láàrin àwọn kíkí òun náà ni pé assalamu alaikum wa rahmatullahi wa barakatu lẹ́yìn tá a dá ọpẹ́ fún ọlọ́run bá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam kọ́ wa nígbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wípé kí a máa sọ yí pé dájúdájú gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tọ́lọ́run bá ní ṣe. àyìn ọlọ́run ọba náà a sì wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà lórí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe lé wa lọ́rùn yàn lé wa lórí kọ́lọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó já lè rí ṣe. àtàwọn eléyìí tọ́lọ́run ọba àlékẹ́lá ṣe ní ẹ̀tọ́ fún wa tó sì ṣe wá lójú kòkòrò bẹ́ẹ̀ ká ṣe pẹ́ni tó bá ṣe ó tọ́pọ̀ àbẹ́lẹ́wọ̀n ọba kó ràn wá lọ́wọ́ kó jẹ́ ká lè ṣe é a sì wá ọlọ́run ọba lólùrànlọ́wọ́ kó sọ wa kó mi gbogbo ohun tọ́lọ́run ọba ní pa láṣẹ ká jìnà sí kó jẹ́ ká lè jìnà sí. a sì tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba náà àwa sọ lọ́dọ̀ ọlọ́run ọba kó níbi aburú ẹ̀mí wa àti níbi àwọn aburú sí ọwọ́ wa torí pé dájúdájú ẹni tọ́lọ́run ọba àlékelá bá fi mànà òun náà lẹni tó mànà ẹni tọ́lọ́run bá lè gẹ́lá bá dẹ̀ sí lọ́nà kò sẹ́ni tó lè fọ̀nà mọ́ láíláí àjẹ́rìí pé ọlọ́run ọba nìkan lọ́ba tó yẹ ká máa jọ́sìn fún àṣìjẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe àlékún kí ọlọ́run ọba orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba kó ni bá síwájú ná kí a lọ mọ̀ wípé gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ gbà wípé ọ̀ràn yẹn ni fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó ti bàlágọ̀ tó ti dẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ti tẹ́ni ọkùnrin lóbìnrin àbó ti tẹ́ni obìnrin lọ́kùnrin tó dẹ̀ ti ní làákàyè tó tún ní làákàyè tó sì jẹ́ mùsùlùmí ká nígbàgbọ́ pé ọ̀ràn yẹn ni fún wa láti ṣe hajjù láti ṣiṣẹ́ hajjì fọlọ́run ọba lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé wa ọ̀ràn yẹn ni hajjì sọ̀ràn yẹn fún wa láti ṣe fọlọ́run ọba ní ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé wa májẹ̀mú tó tún pẹ̀lú ẹ̀ ni pé tó sì ní agbára láti ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé agbára owó láti ṣe bẹ́ẹ̀ ṣé báyìí nísìnyí so gbogbo ẹnikẹ́ni tó bá ní agbára owó láti ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ní agbára àlàáfíà ó ti jọ́ràn yàn lé lórí láti ṣe hajj fọlọ́run ba ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé rẹ̀ àmọ́ gbogbo hajj yòókù tá a bá tún ń ṣe lẹ́yìn ẹ̀ẹ̀kan yìí kìí sọ̀ràn yàn mọ́ níta fẹ́ ní sí olóore dáadáa ni èèyàn lè ṣe hajj márùn-ún mẹ́fà jù bẹ́ẹ̀ lọ mẹ́wàá bọ́lá balẹ̀kẹ́lá bá ṣe kẹ́yàn sí ni àmẹ́yọ kan nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ tá a kọ́ ṣe òun òun náà ni ó máa jẹ́ ọ̀ranyàn gbogbo àwọn yòókù náà fìlà ni ó máa jẹ́ so ká mọ̀ sí wa gbọ́ pé ẹ̀ẹ̀kan péré la lè lọ hajj kése bẹ́ẹ̀ kọ́ kése ń tá a gbà lérò nìyẹn gbogbo àtọ́nà balẹ̀ kí la bá gbà wá láàyè kódà lè máa lọ lọ́dọọdún àmọ́ ẹ̀ẹ̀kan náà lọ́jọ́ ọ̀ranyàn lé wa lórí gbogbo yòókù tá a bá ń lọ nì náà fìlà ni ó máa jẹ́ nítorí àwọn ẹ̀rí tó jẹ́ sí pé ó súnmọ́ kí ó padà wá ní iwájú. naam eléyìí ni agbèrè tá a fẹ́ ṣàlàyé fún wa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ hajj iṣẹ́ hajj tó fẹ́ ṣe hajj fọlọ́run ní àṣepé àwọn nǹkan tí ó ń láti ṣe òun náà ni agbèrè tá a fẹ́ ṣàlàyé abẹ́lọ́run bá kọ́lọ́run bá kí ó ṣe hajj wa ní hajj aláṣepé eléyìí tí ọlọ́run bá lè kẹ́lá yọ́nú sí tọ́nà ó sì tẹ́ ó lọ́wọ́ wa. sọ alákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ sáré ka àwọn nǹkan tó jẹ́ àwọn arkan àwọn erigun tó ṣe pàtàkì nínú iṣẹ́ hajj tó jẹ́ sí pé àwọn erigun wọ̀nyí tí èèyàn bá fi lè ṣe àfẹ́kù àbí téèyàn bá fi lè pa ìkan lára nínú ẹ̀ téèyàn ò ṣe ìkan nínú àwọn erigun tá a fẹ́ kà yìí irú ẹni bẹ́ẹ̀ ò níṣẹ́ hajj o kò ní rárá ni o àwọn eléyìí báyìí jẹ́ orígun hajj tá a gbọ́dọ̀ ṣe tó yẹ pé tá a bá ti ṣe iṣẹ́ hajj wa ó ti bàjẹ́ pátápátá èèyàn ní hajj nìyẹn. naam arkanul hajj àwọn orígun hajj mẹ́rin ni wọ́n alákọ̀ọ́kọ́ òun náà ni al-ihram al-ihram kí wọ́n ń pè ní al-ihram òun náà ká ní àníyàn ipa afẹ́ ṣiṣẹ́ hajj ká ní àníyàn àdìsọ́kàn ká ní ìdàníyàn pé mo fẹ́ ṣe hajj fọlọ́wọ́n ọba so àníyàn yìí náà ń pè ní al-ihram rígun hajj ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe hajj tí ò bá láníyàn tí ò ní ihram yìí tí ò láníyàn tí ò dàníyàn pé òun fẹ́ ṣe hajj irú ẹni bẹ́ẹ̀ ò ní ní ṣe hajj o nítorí pé hajj yìí ìbáàdà kan ni ìjọsìn kan ni tó jẹ́ ìjọsìn pọ́nbélé tó yẹ sí pé kò lè lálàáfíà láì sí àníyàn ń bẹ pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ mùsùlùmí yányán láì sí yapa ń bẹ. a ìpìlẹ̀ tí wọ́n ti wá mú eléyìí tán ti mú ẹ̀rí eléyìí òun náà ni gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ pé innamal a'malu binniyat anabi ní gbogbo sẹ́ yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àníyàn téèyàn bá fi ṣe ni gbogbo iṣẹ́ pátápátá ìmọ̀ bẹ pẹ̀lú àníyàn rẹ̀ ni kò sí rọrùn kéèyàn bẹ́ ṣiṣẹ́ kan láyé kọ́ mọ̀ jẹ́ sí pàníyàn ni ọkọ̀ ṣáájú sẹ́yìn so yíba nísìn iṣẹ́ ó sì máa lálàáfíà ní ìbámu sí àníyàn téèyàn bá dà lórí iṣẹ́ ni téèyàn bá dà níyàn tọ́ Ọlọ́run Ọba lórí iṣẹ́ ìbáàdà lórí iṣẹ́ ìjọsìn Ọlọ́run Ọba gbà àmọ́ téèyàn bá dà níyàn nǹkan mi Ọlọ́run nígbà nàmjẹ́mà tó wá náà ń pè láníyàn àyíyàn yìí nam níbo wá ní ààyè ibi tá a ti dà ní ẹ̀jẹ̀má ẹ rí i pé àwọn iṣẹ́ tá a máa ń ṣe ó ní àwọn eríkèríkè ara tá a máa fi ń ṣe ó láwọn ààyè tá a máa fi ń ṣe nínú ara ṣẹwárí ààyè ti àníyàn jẹ̀má òun náà ni ọkàn ọkàn àníyàtú mahalluha alqalbi àníyàn àníyàn ààyè tiẹ̀ téèyàn ti máa ń dà níyàn inú ọkàn ni o jẹ̀má àmọ́ eléyìí tó lóore jù níbi iṣẹ́ hajj ó ní kí a dà níyàn pẹ̀lú ẹnu káfẹnu wí àníyàn náà àlẹ́ni tí ó ṣàdáyanrí irú iṣẹ́ hajj tàbẹ́ ṣe torí pé inú ran hajj òun náà ni àtàmọ́tò ẹ̀wà inú ran hajj òun náà ni alqiranu wà inú ran hajj òun náà ni alifradu wà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe hajj yóò dàníyàn pẹ̀lú ẹnu yóò wí àníyàn rẹ̀ jáde sí ìta pẹ̀lú ẹnu lẹ́ni tí ó ṣàdáyàn rí nínú àníyàn náà yóò ṣàdáyàn rí ìran hajj tó fẹ́ ṣe. naam erigun alákọ̀ọ́kọ́ ni a sì ń bọ̀ wá ṣàlàyé lórí ìyẹn pẹ̀lú fọ́síwẹ́wẹ́ pẹ̀lú gọlọ́n erigun ẹlẹ́ẹ̀kejì alwuqufu bi àrọ̀fà ká dúó ní àrọ̀fà ká dúó ní àrọ̀fà láre rígun hajj lọ́wọ́ àwò jàmáà gbogbo ẹnikẹ́ni tó bá lọ ṣiṣẹ́ hajj tí ò lọ àrọ̀fá kò ní hajj o tó bá ń ké fún yín alájì ẹ bọ́tà alájì ẹ bọ́tà onímọ̀ lọ́jọ́ àrọ̀fá ẹjá lọ sọ́ràfà olémi ọ̀wájì wá ṣe wàhálà ń tèmi o èmi wá sinmi lájì ni o èmi wá sinmi ni so èmi inú ibi tá a wà lèmi ibi tá a dé sí lèmi ó dùn sí ẹ̀yẹn sáà máa lọ àràfá ń ti yín ọwọ́ àlọ́ kẹ́yìn à ah, ò níṣe hajj o wàláhi lazim ò níṣe hajj o ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kírun tí ó ṣàlùwàlá ni o ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kírun tó fẹ́ kírun àyílà tó wá ń kì í láago mẹ́jọ àárọ̀ jẹ́mọ́ àṣó láìlà ẹ̀rí pé kò ní ìrun àyílà o àsìkò àyílà ó tó kíyàn tó kírun ni o so yíba nísìn bẹ́ẹ̀ náà lẹ́ni lọ sí hajj tí ò lọ àrọ̀fá alwukufu bí àrọ̀fá ká lọ dúró ní àrọ̀fá ṣé wàá rí àrọ̀fá yìí lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá wọn ni ah, à ń lọ gòkè àràfà oníwó gòkè àràfà àràfà yìí sókè o ààyè tó tẹ́ òun náà ni àràfà so yìí báyìí nísìn tó yẹ pé wọ́n ti sàmì sí a lọ dúró síbẹ̀ kò síbi tá a dúró sí tọ́ba láti jẹ́ sí pé àyọ àràfà náà ni tí ò da eré báyìí erigun hajj ni lára erigun hajj ló wà pẹ̀lú ìpanupọ̀ gbogbo mùsùlùmí pátá gbogbo àwọn àfa mùsùlùmí kí ni dẹ̀lílù eléyìí kílẹ̀ rí lórí ẹ̀ òun náà ni gbólóhùn ànábì tó sọ pé alhajju àràfà anabi ní tán pè se hajj gangan ona ni arafa. àròfá àsìkò wo láwa dúró sí àròfá yìí láàlọ́ dúró sí àròfá si arafa dúró sí àròfá lẹ́yìn ìgbà tí òòrùn bá ti yẹ̀ látàrí yẹnni pé lásìkò látàsìkò dhur lọ́jọ́ àròfá tí í ṣe ọjọ́ kẹsàn-án tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù dhulhijja oṣù tá a máa ń ṣe hajj ọjọ́ láàlọ́ dúró sí àrọ̀fá ní àti ní ìgbà tí òòrùn bá ti yẹ̀ látàrí látàsìkò zuhuri a lọ dúró síbẹ̀ hmm, títí di ìlà tòlú ìfàjìrì yawmi nahari títí di àsìkò tí alifájàrí ọjọ́ tí a máa ń pẹran ọdún tí ó fi yọ ìyẹn ni pé ọjọ́ kẹwàá títí àsìkò tí alifájàrí ọjọ́ yìí ó fi yọ gbàyẹn ládùú sí àrọ̀fádà. naam erigun ẹlẹ́kẹta nínú sẹ́ hajj òun náà ni tọ̀wáfù ziyarọ̀ òun náà ni kí arọkirika ilé olúwa lẹ́ni tí ó ń ṣe àbẹ̀wò nírọkirika alákọ̀ọ́kọ́ eléyìí báyìí náà ń pè ní tọ̀wáfù ìfáàdọ̀ wọ́n a máa pè ní tọ̀wáfù ìfáàdọ̀ ìṣe tọ̀wáfù ìrọkirika ilé olúwa ìpòrí ilé olúwa ṣé báyìí nísìn eléyìí báyìí ní ipò yìí alákọ̀ọ́kọ́ èyí báyìí lára ọ̀ràn yẹn hajj lára àwọn orígun hajj ni wọ́n máa ń pè ní tawaful fardi bákan náà tawaful fardi eléyìí náà rúkúnù lòun náà irígun kan nínú iṣẹ́ hajj ni téèyàn bá ti ṣe kò ní hajj pẹ̀lú ìjìmá nítorí gbólóhùn ọlọ́run bá tó sọ pé ọlọ́run bá alékẹ́lẹ́ sọ pé waliyatufu bilbaitil atiqo waliyatufu bilbaitil atiqo eléyìí wà nínú suratul hajj ayah 29 erigun ẹlẹ́ẹ̀kẹrin jamaa tó jẹ́ erigun hajj téèyàn gbọ́dọ̀ má ṣe tó yẹ pé téèyàn bá ti ṣe kò ní ní hajj ẹ mẹ́rin náà la òun náà ni asaayu bayna sọfà wàlmárùwà òun náà ni kí èèyàn pọ̀ sẹ̀sẹ̀ kéèyàn sáré kéèyàn sáré láàrin kéèyàn sáré járe láàrin sọfà àti márùwà òkè méjì ni òkè ni méjèèjì ń jẹ́ òkè méjì ní jẹ́ báyìí òkè alákọ̀ọ́kọ́ asọ́fà òkè ẹlẹ́ẹ̀kejì almarwa eléyìí náà rókònà ni erigun kan nínú àwọn erigun ṣe hajj ni téèyàn gbọ́dọ̀ má ṣe téèyàn bá ti ṣe pé a ah, mi ò lè sáré ń tèmi o èmi ò lè ṣe kíní kan o kíní òkè méjì wo kíní kan kan ẹ̀yin lẹ wàhálà àwa wá sinmi ní hajj ni eléyìí báyìí ò ní ṣe hajj o nítorí hadithu Aisha radiyallahu anha qalat. Uh, ma atamma allahu hajja imri'in wala imratahu lam yatuf bayna as-safa wal marwa ọlọ́run ọba ò ní ṣe iṣẹ́ hajj ẹnìkan kò ní ṣe láláṣẹ pé bákan náà iṣẹ́ ọmọrọ rẹ̀ ọlọ́run ní ṣe láláṣẹ pé tí ò bá ti ṣe tawaf tí ò bá ti sáré láàrin sọ̀fà àti marwa òkè méjèèjì hadithu tawi imam muslim gbà wá ní nọmba one thousand two hundred and seventy seven hadith nọmba one thousand two hundred and seventy seven bẹ́ẹ̀ láti rí hadith náà. àti gbólóhùn ọlọ́run ọba àti gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ pé isa'u fa inna allaha kataba alaykum as-sa'ya ẹ sáré láàrin òkè méjèèjì torí pé ọlọ́run ọba àdékẹ́lá ló ṣe lọ́rùn ẹ̀ lóyún bẹ́ẹ̀ ló ṣe lọ́rùn ẹ̀ lórí bẹ́ẹ̀ àbá hadith yìí lè ti mọ̀ káyì àbá nínú musnad imam ahmad ìdí ẹlẹ́kẹfà hadithu 421 adébálọ́dọ̀ afáwà ibn Khuzaimah hadith 2764 abálọ́dọ̀ afáwà al-Bayhaqi ìdí ẹlẹ́ẹ̀karùn-ún volume 5 nínú tírà wọn uh, page 98 abambẹ̀ uh, sheikh wa al-Albani wọ́n jẹ́ kó yé wa yí pé hadith yìí hadith tó lálàáfíà ni nígbà tí wọ́n ti ta'liq lórí sahihu ibn Khuzaimah ní mujalladu ẹlẹ́ẹ̀kẹrin ìdí ẹlẹ́ẹ̀kẹrin hadith two hundred and thirty ah page two hundred and thirty two eléyìí báyìí òun náà ni àwọn iṣẹ́ hajj ah gbogbo ẹnikẹ́ni tó bá ti lè pa iṣẹ́ ìkan nínú iṣẹ́ hajj yìí títí ó bá ti lè ṣe hajj rẹ̀ ti bàjẹ́ o àfi ìgbà tó bá tó padà mú wá eléyìí báyìí kò nítanràn kankan ju pé kó padà lọ sí lọ nítorí ó bá ti ṣe òun ó padà sẹ́yìn ó lọ sí ni òun ò nítanràn pé èèyàn wá pẹran àbẹ́yẹn wá ṣe kinní kan àrkánù ni àwọn erigun ni àwọn wajibat àwọn tọ́jọ́ ọ̀ràn nínú nínú hajj téèyàn bá ṣe òun ni ìpẹran gbé èèyàn lè pẹran láti fi tán àrùn bẹ́ẹ̀ àmì lè báyìí béèyàn bá ti ṣe tásìkò rẹ̀ ọ̀bá ti bọ̀ ọ́ padà lọ tún ṣe ni ọ́ padà lọ tún ṣe ṣé bá ní sèyí tásìkò ẹ̀ bá fi bọ́ pátápátá tásìkò hajj fi lọ tájì ti parí tọ́ba ò ní hajj ọdún o kò yé bá ní sìn so ẹni tó bá ti lè pátì tó bá ti lè gbèjù sílẹ̀ kò ní hajj o ṣé báyìí nísìnyí àfìgbà tó bá tó padà mú wá òun ní tó padà mọ ní hajj so àwọn eléyìí báyìí níṣẹ́ àwọn orígun hajj naam ẹlẹ́ẹ̀kejì tá a ṣàlàyé fún wa òun náà ni wàjibatul hajj àwọn tó jọ̀ràn yàn nínú ibi iṣẹ́ hajj tó yẹ pé ọ̀ràn yẹn ni wọ́n èèyàn gbọ́dọ̀ má ṣe àwọn náà béèyàn bá ti ṣe wọ́n ó ti dáràn nù yóò ìtaràn lórí ẹ̀ torí pé hajj ṣíṣe yìí náà dá gẹ́gẹ́ bí ìran ni ìran náà láwọn arkan ó láwọn orígun tó yẹ sí pé bẹ́ẹ̀ èèyàn bá ti ṣe èèyàn padà síbẹ̀ yóò tún ṣe ni níta àmọ́ fi ń ṣètara lórí ìran kọ̀bílẹ̀ àti bàdí kò gbé kò gbé rúkúnù kò gbé àwọn erigun ọ̀run kò gbé ó padà ó padà síbẹ̀ ni ó wá bẹ̀rẹ̀ láti bẹ̀ padà so bẹ́ẹ̀ ìran náà wá ní àwọn wàjibát wàjibát làwọn tó jọ̀ràn yàn béèyàn bá béèyàn bá gbàgbé tí o bá ṣe yín o tó bá gbàgbé kí pé fojúlẹ̀ gbélẹ̀ o tó bá fojúlẹ̀ gbélẹ̀ irun rẹ̀ bàjẹ́ o àmọ́ tó yẹ pé ó gbàgbé ni ìtanràn gbéyàn tiẹ̀ òun náà ni kọ̀bílì àti bàdí bẹ́ẹ̀ náà ni hajj náà wá ní wàjibat tó yẹ pé téèyàn bá gbàgbé tí o ṣe tí o fojúlẹ̀ gbélẹ̀ o ó gbàgbé tí o ṣe ó ní tanràn ẹran pípa tó yẹ pé ó súnmọ́ ká padà ṣàlàyé ẹ̀ pẹ̀lú gbọ́lọ́n kí làwọn àwọn ọ̀ràn yẹn náà alákọ̀ọ́kọ́ al-ihramu min al-miqat al-mu'tabar lahu shar'an òun náà ni kí a ṣe ihram ká gbé ihram eléyìí báyìí ihram tá à ń sọ yìí òun náà ni pé ká ní aṣọ pé ká ní àníyàn pípé afẹ́ ṣiṣẹ́ hajj náà ń pè ní ihram ìtọ́wá jẹ́ ọ̀ràn yẹn ń ṣe ń pa ní rúkúnù nìyẹn pé kéèyàn ní àníyàn pé èèyàn fẹ́ ṣiṣẹ́ hajj rúkúnù ni ọ̀ràn orígun ni téèyàn gbọ́dọ̀ má láníyàn àmọ́ tọ́jú ọ̀ràn yẹn ń ni pé kó sí pé ibi ààyè ibi tí wọ́n ní ká ti ṣe ká ti ṣe ìhẹ́rọ́ọ̀mù ká ti lánìyàn pa afẹ́ hajj ààyè yẹn ni ká ti ṣe èyí tọ́jú ọ̀ràn yẹn nu pé ká dé ààyè ibi tí mi kọ́ọ̀tù wá wà ààyè ibi tí wọ́n ní ẹni tó bá fẹ́ gba bí tó bá fẹ́ gba bí ìwọlé sí makat láti ṣe hajj torí ẹ̀ á padà ṣàlàyé pẹ̀lú gbólóhùn àwọn ààyè ibi tá a lè gbà wọlé sí makat láti ṣe hajj tó pè ní mi àwọn ará Madina ń bẹ tàwọn ará Najd ń bẹ tàwọn ará Yamani ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yíba nísìn tá a padà ṣàlàyé so ààyè yìí gangan kéèyàn wá dé ààyè yìí kó tó ṣe ihram kó tó lé àníyàn pé òun ṣe hajj ẹni wájib àmọ́ àníyàn gangan tí ó mú wá láàyè yìí rúkúnù lòun erigun lẹ́yìn àníyàn orígun nìyẹn àmọ́ ààyè ibi tí ó ti láníyàn òun òun là ààyè ibi tí wọ́n bá sọ pé ẹni tó bá fẹ́ gba bí ìwọlé sí hajj sí mọ́kà o ààyè ibi tóun ó ti láníyàn tiẹ̀ rí kó dé ààyè òun gangan ni wájib ńlọrọ̀ yẹn mo rò pé ó ti yé báyìí ẹlẹ́ẹ̀kejì alwukufu bi arafa ila layli liman ataha naharo ẹlẹ́ẹ̀kejì nínú tọ́jú ọ̀ràn yẹn ó ní pé a ti ní ọ a ti ní rúkúnù lára iṣẹ́ hajj tó jẹ́ irigun téèyàn gbọ́dọ̀ mọ́ ṣe tí ó sì ní títàn rẹ̀ gbé àfi kéèyàn padà tún ṣe bí ó ti ṣe kó padà tún ṣe òun ni kéèyàn lọ sí àròfà a ti gbà pé irigun ni kéèyàn lọ sí àròfà ní tó wá jẹ́ yẹn bẹ̀ ni pé tá a bá ti wá dé àròfà ọ̀ràn yẹn ni ká dúró ká farabalẹ̀ sí àrọ̀fà títí dalẹ́ hmm? ká farabalẹ̀ bẹ́ẹ̀ títí dòru ẹ́ fẹ́ni tó bá dé látọ̀sán torí ẹlòmíì àtọ̀sán ni ó ti dé lóyún báyìí nísìnyí so yóò wá kò wá ní títorí pé èmi kúkú yára dé mo ti tètè ń tèmi so tí n bá ti lo wákàtí kan méjì asáti ní ká dúró lárọ̀fà èmi ń lọ lé ń tèmi nu ó dúró títí títí tó fi di alẹ́ pátápátá ni o ọ̀ràn yẹn lélẹ́yìí nítorí pé anabi sallallahu alaihi wasallam òun náà dúó láti àṣì láti nígbà tó dé àràfà ó dúó ilal group títí di àsìkò tí òòrùn fi wọ̀ ni o so yíba nísìn nígbà tí nínú hadithu tí hadithu Jabir tí wọ́n ti ṣàlàyé fún wa nípa ìròyìn bí anabi ṣe ṣe hajj rẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé khudhu anni manasikakum iṣẹ́ hajj yín ọ̀dọ̀ mi ni ẹ ti mú o ẹ wà wòkọ́ sí iṣẹ́ hajj yín látòdè mi anabi sallallahu alaihi wasallam naam ẹlẹ́kẹta nínú nǹkan tó jọra yàn nínú iṣẹ́ hajj téèyàn bá ti ṣe tí ó sì tan àní lórí òun náà ni almabitu bi muzdalifa laylatan nahri ila muntasafil layl òun náà ni ká sùn kí a sùn sí muzdalifa ní alẹ́ ọjọ́ tí a pẹran ìtumọ̀ ni pé lálẹ́ ọjọ́ tá a máa ń pẹran léyà lálẹ́ rẹ̀ ká sùn sí Musdalifa kó sí pé Musdalifa la sùn sí títí di títí di kíni o títí di muntasofil lail títí di àárín òru ṣé báyìí nísìn nítorí pé bá nàbì sallallahu alaihi wasallam bóyá ṣe lélẹ́yìí á padà máa ṣàlàyé pẹ̀lú gbọ́nà ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀ranyàn alimabitu bimina ká dúró ká sùn sí Mínà bákan náà ní àwọn alẹ́ ọjọ́ ayyamu tashriq oye bá nísìn ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá oye bá nísìn tá padà máa ṣàlàyé pẹ̀lú gọlọ́wọ́n bá ká dúró sí Mínà láwọn alẹ́ ọjọ́ rẹ̀ ká sùn bẹ̀ lára àwọn ọ̀ràn yẹn ni nínú ọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀ràn yẹn òun náà ni rọ́mù yú mọ̀rọ̀tábàn àwọn òkò tálẹ̀ kálẹ̀ wọ́n ní sísẹ̀ǹtẹ̀lé òkò kálẹ̀ wọ́n ní sísẹ̀ǹtẹ̀lé ẹ́ òkò àṣetáni tá a máa ń lẹ̀ yẹn ṣé bá nísìn ẹlòmíà kó gbogbo ẹ̀ papọ̀ á da gbogbo ẹ̀ wì ṣètáni ìwọ lọ́ọ́ máa tó ṣe fọ́lọ́hún o èmi ò máa tó ṣe o tọ̀ gbogbo ẹ̀rí ọlọ́run ní alẹ́ mọ́ lẹ́ o àà wọ́n ṣe báwọn èèyàn máa tẹ̀lé ìlànà tọ́lọ́run bá àtànẹ́bí gbé kalẹ̀ ni tó a máa lẹ̀ ní sísẹ̀ntẹ̀lé tá a padà ṣàlàyé pẹ̀lú gbọ́nà. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alḥalqu awi taqsir òun náà ni ká fárun wa fọkùnrin lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹfà yìí ọkùnrin nìkan ni kani bá wí ká fárun wa kọ́ dán kólákólá ká fa wa kọ́ tabi tàbí ẹni tí ó bá le fa orí kó ṣe kíni o kó gé irun rẹ̀ kó ṣe low cut kó gé irun rẹ̀ lọlẹ̀ dáadáa kírun má kún lé lórí kírun má kún má lórí ọ̀ràn yẹn lélẹ́yìí fáwọn eléyìí ò sí fáwọn obìnrin obìnrin ò ní fárí rẹ̀ ní hajj o obìnrin ò ní kò ní gérun rẹ̀ kù ní hajj o ọkùnrin la ní kó irun erí sì ni wọ́n ní oge wọn ní oge tìjàgbọ́n o wọn ní oge tìjàgbọ́n o gérun orí rẹ̀ tàbí kò fà mọ́lẹ̀ nítorí gbọ́dọ̀ lọ́wọ́ bá sọ pé muhalliqina ru'usakum wa muqassirin ilé nínú suratul fatihi aya twenty seven so aya yìí ní jẹ́ kó yà pé méjèèjì la lè ṣe a lè fa orí kọ́ńdá kọlákọlá a sì lè dín kù ká gé e lọlẹ̀. bákan náà àti nítorí iṣẹ́ anabi sallallahu alaihi wasallam tó wá lórí ẹ̀ anabi sallallahu alaihi wasallam sì pa wá láṣẹ bákan náà ká máa ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀keje nínú ọ̀ràn yẹn hajj gbogbo àwọn eléyìí lápadà padà ṣe àlàyé ẹ̀ ní àkópapọ̀ pẹ̀lú gbọ́lọ́n ẹlẹ́ẹ̀keje nínú ọ̀ràn iṣẹ́ hajj nínú tó jẹ́ ọ̀ràn yẹn nínú iṣẹ́ hajj òun náà ni tọ́wáfù lùwàdà òun náà ni tọ́wáfù ẹlẹ́ẹ̀kejì tá a fi dágbére fúnlé olúwa tọ̀wáfù wàdá a ti sọ pé tọ̀wáfù alákọ̀ọ́kọ́ tán pè ní tọ̀wáfù ìfádọ̀ ṣé bá ní sìn òun náà ń pè ní tọ̀wáfù kùdùm òun náà ń pè ní tọ̀wáfù fard òun ti ẹ̀rú kùnù ni erigun ni èèyàn gbọ́dọ̀ mọ́ bọ́ ọ padà ni bẹ̀tẹ̀ léyìí báyìí tá à ń sọ yìí tọ̀wáfù ìdágbére lè tá à ń sọ yìí tọ̀wáfù ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní tọ̀wáfù wàdá tọ̀wáfù tọ̀wáfù ìrọ̀kiri káàlì olúwa tó ti dágbére eléyìí báyìí fẹ́ni tí ó bá ṣe haidọ̀ ni o àtẹni tí ò ṣe nifas nínú àwọn obìnrin so àtobìnrin àtọkùnrin wọ́n ṣe àwọn májẹ̀mú obìnrin ni pé kó má ṣe haidọ̀ kó sì má ṣe nifas eléyìí náà ọ̀ràn yẹn ni nítorí hadithu ibn abbas radiyallahu anhuma ó ní amara nasa an yakuna akhiru ahdihim a òun náà ni pé ntọ́ jẹ́ ọ̀ràn èèyàn tánàbí sallallahu alaihi wasallam tí ó pa wá láṣẹ ni pé èyí tí ó jẹ èyí tí a ṣe gbẹ̀yìn nínú iṣẹ́ nílé olúwa òun náà ni kí ni o kí a lọ sí tawaf so àmọ́ illa annahu khaffafa 'anil mar'atil ha'id àmánàbí sallallahu alaihi wasallam sí ìdẹ̀kùn fáwọn obìnrin tí bá ń ṣe haidọ̀ lọ́wọ́ pé àwọn lè má wọn lè má ṣe ilé ìbáyìí tí wọn hadithu yìí alimami bukhari gbà wá hadith one thousand seven hundred and fifty five alimami muslim náà gbà wá hadith one thousand three hundred and twenty eight ilé báyìí òun náà ni ẹ̀rí lórí ẹ̀ naam ṣe wá rí ẹnikẹ́ni tó bá gbé ojúṣe tó bá gbé ọ̀ranyàn kan jù sílẹ̀ nínú àwọn ọ̀ranyàn wọ̀nyí lẹ́ni tó máa ń máa gbé jù sílẹ̀ àbí ó gbàgbé ló fi gbé jù sílẹ̀ irú ẹni báyìí yóò ṣètanràn pẹ̀lú pé yóò ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣébà nísìn tó bá ti wá ṣètanràn tó ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣébà nísìn yìí irú ẹni bẹ́ẹ̀ ajìrẹ́ ti lálàáfíà nìyẹn tó pẹran so nítorí hadith tó rinlẹ̀ látọ̀dọ̀ Ibn Abbas kọ́nà bá kọ́ba kẹ́wọn àti bàbá rẹ̀ ipò sọ yí pé man nasiya min nuskihi shay'an daman gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbé ntọ́jọ́ ọ̀ranyàn nínú iṣẹ́ hajj rẹ̀ tó gbàgbé nǹkan kan nínú tọ́jọ́ ọ̀ranyàn nínú iṣẹ́ hajj rẹ̀ àbótiẹ̀ e màmá fojú lẹ̀ gbèjù sílẹ̀ ni yóò tàjẹ́ lẹ̀ ní o ní ó fi ṣe tara rẹ̀ nam àlẹ́yìn gbogbo àwọn eré tá a kà méje nínú àwọn ọ̀ranyàn tá ta kà àti mẹ́rin nínú àwọn orígun ta a kà yìí gbogbo tó kù nínú iṣẹ́ hajj pátápátá sunna ni ntí èso ọ̀ranyàn ló kù ṣé bá nísìn nínú àwọn tí ó wá pàtàkì nínú àwọn tí è sọ̀rọ̀ èèyàn nínú iṣẹ́ hajj yìí òun náà ní nǹkan tá a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ al-irtisalu lil ihram wa tatayyub wa lubsu thawbayni wa lubsu thawbayni abyadayn alákọ̀ọ́kọ́ kí a wẹ̀ ẹni tó bá fẹ́ gbé ihram ó fẹ́ dà níyàn pọ̀ fẹ́ ṣiṣẹ́ hajj ní ààyè ibi tí àti níyàn máa ń dà níyàn èyàn ó wẹ̀ ààyè ibi téèyàn ti lè wẹ̀ wọ́n ti ṣe sáwọn mẹ́kọ́ọ̀tù yìí gbogbo ẹnikẹ́ni tó bá débẹ̀ kọ́lọ́mù bá níkẹ́lá kó bá wa san ìjọba Saudi lẹ́sàn-án rẹ̀ àtàwọn àfáẹ̀sìn tí wọ́n ń tọ́ wọn sọ́nà wọ́n ti ṣe àwọn ààyè ibi tá a ti lè wẹ̀ wọ́n ti ṣe wọ́n síbẹ̀ nítorí pé sunna nẹ́bì ni tá a gbàládá tó kún rẹ́rẹ́ tí ṣe hajj wó pé pérépéré òun náà ní ká wẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe ihram tá a fẹ́ dà níyàn hajj káfín lọ́fín dà sára ká má fi sásọ o káfín sí ara wa gangan ká má fi sásọ. bákan náà ká wọ aṣọ méjì tó funfun ọkùnrin lélẹ̀ wà fún ká wọ aṣọ méjì tó funfun obìnrin tiẹ̀ eléyìí kéyìí aṣọ tó bá wúlò lè wọ̀ kọ́sá ti má jẹ aṣọ tí ó fi ọ̀ṣọ́ rẹ̀ hàn tí ó sì fi òhó rẹ̀ hàn àmọ́kùnrin yóò wọ aṣọ méjì tó funfun nínú súnà ẹlẹ́ẹ̀kejì tí ó mú hajj wa pé pérépéré níṣẹ́ òun náà ni kí a gé èékánná wa ká gé èékánná wa nígbà tí a bá débi àyè tá a sọ yìí bákan náà kí a gé irun wa tá a bá fẹ́ gérun lásìkò yẹn àǹfààní ń bẹ fún wa láti gérun torí pé lẹ́yìn àsìkò yẹn àní láǹfààní àti gérun mọ́ àyàfi àsìkò míì tá a padà máa ṣàlàyé wájú ká gé èékánná wa ká gé irun abẹ́ wa ká gé irun abíyá wa irun mọ́ wa ká dínkù ẹ má débi irun gbọ̀n o èyí gẹrun gba o ṣé bá nísìn so àwọn irun wọ̀nyí irun mú wa irun abíyá wa irun abẹ́ wa ṣé bá nísìn ká dín kù ṣé bá nísìn ká gé ká gé ká sì gé kan àwa náà dára súnà lọ́wà. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tọ́wáfù kùdùm tọ́wáfù pé adé o adé o fẹ́ni tó fẹ́ ṣe ájù ifrod àti kìrọ́n àti ájù kìrọ́n ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ kó yọ lọ sí kí ni o kó lọ sí tawaful qudum lára sunna lọ́wà bákan náà nu sunna ni pé tá a bá fẹ́ ṣe tawaf sẹ́rí mẹ́ta alákọ̀ọ́kọ́ torí tawaf tá a wí irọ́ kékeré olúwa ilé olúwa ẹ̀ẹ̀méje láṣẹ ẹ̀ẹ̀méje náà láṣọ kékeré olúwa ṣẹwárí mẹ́ta alákọ̀ọ́kọ́ tó wá jẹ́ sunna bẹ́ẹ̀ ni pé mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀hún a mọ̀ kọjọ́ aré kọjọ́ rìn yóò máa yájú rìn lọ kò sì ní tó bígbà téèyàn ń sáré bẹ́ẹ̀ la máa ṣe àwọn olóyìnbó ni èèyàn ń jọ́ọ̀kì èèyàn ń jọ́ọ̀kì ẹ ní sáré ẹ sì ní rìn yóò máa wà láàrin méjèèjì ìrìn kọjọ rìn ọjọ́ aré ní tó le jù rìn lọ tí ò tó aré ṣé báyìí nísìn ní mẹ́ta alákọ̀ọ́kọ́ súnà ni ṣé báyìí nísìn tá a bá ṣe tawaful qudum nam nínú kẹlẹ́ karùn-ún súnà òun náà ni kí á pa kájà aṣọ fún tọ̀wáfù kùdùmù yìí tọ̀wáfù pé a dé o ilé olúwa o àwa rọ kíkà rẹ o àti dé o a pa kájà aṣọ òun náà ni pé aṣọ funfun méjì ta lọ́kùnrin ó ro ìta lọ́kùnrin ó dàbóra yìí aṣọ funfun yìí yóò yóò dàbóra yóò wá mú apá kan nínú aṣọ yìí sẹ́ńpé tí méjì lásán máa ń ní etí alákọ̀ọ́kọ́ yóò ti bọ̀ abíyá yóò wé lọ bẹ́ẹ̀ etí ẹlẹ́ẹ̀kejì ṣébà nísìnyí yóò wá fi síbi èjìká ọ̀tún èjìká òsì rẹ̀ ọ̀hàn ńlẹ̀ èjìká òsì rẹ̀ ọ̀hàn yóò ro aṣọ yẹn tó bá ro yóò wá ro gba abíyá yóò ro gba abíyá agbíyá ọ̀tún rẹ̀ lọ ṣébà nísìn yóò ro ba abíyá ọ̀tún rẹ̀ lọ ṣébà nísìn yóò wá fi wé èjìká òsì jàre ṣébà nísìn yóò fi aṣọ yẹn yóò wé gba abíyá ọ̀tún rẹ̀ lọ yóò wá fi yóò wá gbé ìgbà bẹ́ẹ̀ yóò wá fi bo èjìká òsì èké òkè èjìká ọ̀tún wá hàn lẹ̀ bí ó ṣe ṣe nìyẹn fọkùnrin so sunna lélẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ká sùn sí mìnà ní alẹ́ ọjọ́ àrọ̀fá ọjọ́ tá a fẹ́ ọjọ́ tá a ṣe àrọ̀fá ká lọ sùn sí mìnà nínú sunna lọ́wà àbákan náà òní tẹ́lbíà nígbà tá a bá ń ṣe ìhrọ́mù lọ́wọ́ tá à ń wọ aṣọ ihram tí à ń dà níyàn tá a dà níyàn tán tá à ń wọ aṣọ ihram ká máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak gbólóhùn wí àní dákẹ́ ẹnu wa bá sì máa wí bá sì máa wí nìyẹn kódà àwọn sọ̀hábà máa ṣàlékún labbaika wọn máa ṣàlékún pé labbaika dhal fawadil wọn máa ṣàlékún bẹ́ẹ̀ inshallah apàdà máa ṣàlàyé lè níwájú inshallah ní ààyè ibi tí a bá ti débẹ̀ káwọn gbàgbára wa lásìkò náà ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni pé tá a bá dé Muzdalifa a ṣe jamiu láàrin magrib àti inshai irun magrib wa àti irun inshai wa ní Muzdalifa a kì méjèèjì lápapọ̀ ní jamiu ní ìkípapọ̀ tó yẹ sí pé akí magrib tán báyìí a fi ìṣá ilé ni lásìkò magrib náà ń pè ní jamiu taqdim akí magrib àti ìṣá ìpapọ̀ lásìkò magrib nínú sunna lọ́wọ́ báyìí tá a bá dé muzdalifa ẹlẹ́ẹ̀kẹsàn-án ká dúró ní muzdalifa ní àyè tán ń pè ní almasharul haram hmm? àyà bí yẹn ká dúró síbẹ̀ tá a bá débẹ̀ ní muzdalifa ká dúró ń bẹ̀ láti àsìkò alfajari tásìkò alifájàrí bá ti yọ á hmm, dúró síbẹ̀ lásìkò tálifájàrí bá ti yọ títí di àsìkò tí títí di àsìkò tí òòrùn ó fi yọ tó rọrùn fún wa bẹ́ẹ̀ tí a bá wá ráàyè dúró sí alimasharu laharam torí èrò ọ̀pọ̀ ńjọ́ yẹn mo fẹ́ dúró sí masharu laharam mo fẹ́ dúró sí mọ́tẹ̀yàn pa bọ́ọ̀ bá ti ráàyè dúró síbẹ̀ gbogbo bíkíbi tó bá dúró bí dúró sí ní Muzdalifa náà ààyè ibi téèyàn lè dúró sí náà ni àmúbọ́lọ́n bá ní o tètè débẹ̀ tó dé mọ́ṣárùl haram òun lọ́ dáa jù ẹlẹ́ẹ̀kẹjọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹsàn nìyẹn nínú àwọn nǹkan tí ó jẹ́ súnà ní hajj kí làwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ má tí a gbọ́dọ̀ ṣe ní hajj òun lá padà tó máa ṣàlàyé báyìí pẹ̀lú go ti ọlọ́run ọba pẹ̀lú go tọ́lọ́run ọba á padà máa ṣe àlàyé lé báyìí.